أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد أنا وفي شوال ìlọ́lú mẹ́gbẹ́bí ọdọ́ 1438 ọdọ́ hijira ó ṣe níhu ìṣẹ̀kí ibi ìyànlọ́lú mẹ́gbọ́nkà ìhọ́dọ́ 2017 karatu anai a dukwefi suratul hajj aya 31 hunafa alillahi ghayra mushrikeena nabi. bismillah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حنفاء لله غير مشركين به ومن يشرك بالله فكأنما خر من السماء نعم. فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح أو تهوي به الريح في مكان سحيق نعم تبارك وتعالى يقول عوجي التوحيد أوجي ردوكا dabal ka ci ku haya ki dubi ki akola iran bi ba wate iwa yodi e man wa azur ukola e bibi ukola e limika lọ́gẹ́ ni ṣeun kẹrẹ bá mi ní lẹ́tẹ́ bá hunefa a ẹkúdá gbogbo ọjọ́ hunefa àdínì kìtẹ̀ ngojo lèláì ngọ́jọ́ aláwọ̀ taala, wọ̀tàálà mẹ́múdà búkà dínì máa kẹ̀ tọ́pàálà ngojo aláwọ̀ غير مشركين بي مكي شابو كما تشابو فوجون مكي شابو كما كمولا مدو دابو كما دابو دابو فوجون ومن يشرك بالله أنا دوك من دابو فوجو فكأنما خر من السماء وجوين لدى بناكني أنا كمون وقو جالك وجوين كي دابو فوجو لدى بناكني أنا كمون وقو جالي أبا fatakhtafuhu tayru takamewe mamukunyaje amewe menele kunyaje egbagide ahụ gị mawa netani tudu akojale wa nemi imeridimin seun kele kaji ti kimuwu ina wa amanye na agara gba agara kokobien erere achale dumo mole o ya welcome yin ipojipo ohun egbede m na dabi adu ụna ile mụ nwa kwụjali gị daa abajọ ebe a amewe juju yiduku ma jujali ma alide yona mole kene na achi na ibi ihe buje kwala m eli wa na eme ma akụ hawa amewe mko koda egbagide ha ifi space iwa howo jali imawa ne patani aw ta'wi bihi rihu abaga kinihi ene ene kimwa ko jali takahu aw diki koche koche fi mekani sahiqo takahu muda tenga ibaliba unugunugu npajeji baliba so alkujuwe ne kichebo koyo alkireire sẹ́nkú nẹ̀ mú wákó yálè ẹnẹ dúkẹ́ àkẹnẹ lánàyàn dákí wá nẹ̀mí àlẹ́mí rẹ̀ ẹnkọ́ aláàtíní kàwọn ẹ̀dọ́mù tí a kìdẹ́ nẹ dúkẹ́ àṣìṣẹ́ bọ́bá ìnẹ̀nà àṣìkò ní dọ́mù iné màánù kéjú ní ìkà ní ìyá nẹ̀bù mẹ́pẹ́ẹ́kà naam mekani stahiki si enga enga kuna igbali babu kuna agbajire ay mawdi'in ba'idin muhlikin enga ubuku bukichi bali ba kuna agbaji mekani stahiki kuma kai qur'ani lamu naam ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب ذلك أن تكما قال قديش ومن يعظم شعائر الله إن دوك أبو جما ما ممو جما يوجو ما ma شعائر أو شعيرة لي أمنوي أمنو جما يوجو ẹ̀wọ̀n òjìmọ̀ ayọ́ ojú ọkọ́ kàjí kàrà tó abáyọ ẹ̀wọ̀n ojú ojú qur'ani kidoa ka duno ka gbaye mu jima yo àwọn le ti ma kini ma de qur'ani e ma na lo ane do chun ane pete du tane pete en yanwe li emudu ujima mi enga engu jima yo jode ohun chogo ma kini symbol de abajo yi shinami amengi kama ne ma duma amen ma amewogenele ukawo shogene ki national anthem de national anthem nigeria ma tini ke bujumamo nigeria atini ke bujumamo suma tini koma la kerolada flag domo ay flag nigeria li emo dunya temo ugwa emo ru kadobuji flag flag country eme unga lidomo esalu esalotun idi oji ma kuma tini ke ke mo. ọkọ nàìjíríà ìdíhàmẹ́hun àmì símbòlù ikọ̀ tìrìdú ọkọ tòmátì ni máa bòjú máa mọ́kọ́ ọkọ ìlú ṣìwá àbẹ̀kọ́kọ́ iṣẹ́ mátàjò ọ̀fẹ́ǹsì ní ṣe kò máa pọ́ ní ṣe olè ojíun tòmátì ni fún ẹ̀kí tsọ́kọ́ iṣẹ́ máa ń wàhálà ni kẹ́ ní máa alẹ́ màá kí ni àmì kọ́ńtìrì gidi bá a kò máa kọ́ bí ma ami ama ama ma ma ko chema chema chema ma mu ko yite tu etiko ona choko chema ya ko ye pass ona choko chema ya ko ye heda ya dere no jiun so ami awon genele ama tipo ejinol ama ti mechanic ama ti pe akoko nigeria ya lu wodu kelege so now a oko chemu jima ohun ise ni nigeria to alkurani acen ujima acen adin islam to ujima ogene lema tini gune kibu ma alquran to de senda ti nami mali me bodomo ewe duki jemo manya do sal qur'ani ba shide kuma halwala shi kuma no chen ne ho ma gota ma do shi qur'ani imada ala ma do chu bata gu qur'ani mu den kamu na choka ta ni am qur'ani ululun so ele ti surati yasi o ma ti choka ta le kwa kutaka

abokuma achoore take e, e ojima bu moo e machine epalu omen yo azim shaira allah ire enek enek ojima epal epali e take le gudu emogene kuma ogo kami ogo ki court yo court of law im de oda nigeria ba gudu ki court de oda adwa turu kuma ma numutule wo mole e a ne ale gomo do ma tene turu ki oye ngeli oda adwa kuma do ti hono mole gboduki court dɛ court of law yɛlɛ tó ma ka ɛtsɛ ma tɛnɛ tó duki ɛbu mu e ma tó dɛ nkuma yiyi hɔ atsɛ ba ɛhun nkuma dan kele ma oye oyɔ oyi oyi hɔn yóò tsakatsɛ ŋa ya ŋa ɛta toruke atunɔ le gboku court dɛ do abe ka n'o dzi mu yi ɛ ligma afi tan àwọn dúkẹ́ tùnú àtẹ́ tó masalasi ake òtúgbà ma bùmọ́ tùlẹ̀ so zali àmì ìkìdẹ́ ka àtúlí alkùnmáàlì pẹ̀lú ẹmù jima ẹkọ́ sí nìkan kàdẹ́ it means ẹmù jima gbókùnmá jẹ́ àti wáàzi gbókùnmá jẹ́ àti karatu gbókùnmá jẹ́ àti ọ̀wọ̀ gbókùnmá àmì ọ̀gẹ́lẹ̀ du òjima ẹ bùmọ́ ẹni ké òjima bùmọ́ àmì لكم فيها منافع إلى أجل مسمى نعم ثم محلها إلى البيت العتيق لكم فيها منافع أمن يكوننا كدوم ومن ما يجب أن نكون أمن جماع جوكي todo in particular enwe kami sahabe boki kola ojun taka na adu na gbada gide sami amengo re ikuma do yoko to kuma patu di owo ile abaki hadea mai na amengo owo ile ba kuma ku iko yu kuma patu do owo pa hadea ba ta mengu jima ojo do mo matini kune kibo jima muma e cha mengo le kulukulu yon kami sahabe makare

beba nira kumia kumakpa beba nukunu wa kumakpa beba nukulu wa kumakpa ukulu ya be jadi gadi ngalali ya ke di gadi woni kijukolo haji tudale ukulu edu kenne ya kemdu kolo haji ungene ya ke duchi emu yuko emu haji le ruto ha unke uko le damo ha ome iko na ngeko na ya talali weto notane ojo kumakpe hade ya ya meba wo ya ti notane mi ya o ti mi notane

mɛwɔyi mɛwɔyi ma wɔyi le mam dɔ ha eye du ŋɔ limi amuna wɔ gbodzi ma mam dɔ ha inde kuru kɔ ɛŋu e ha ɖe atɔ ha wɔ e. mɛ ba eɖo ha ma dɔ ha yi tsote la ŋutsi kim du ɛkɛ e nɛ wa mi yɛ ma nɛŋɛ dɔ ha nu ye du ko ɛni kɛ mu kɛ dɔ ha ɛŋu ha ɖe ma do aɖe mu akuma tsi ɖe so ŋɔ alaw tó baara kɛ o ta la yi ni ame ŋɔ rɛ eni nanfani atɛ gba ka eya ɖe gbogbo takuma ma tsa ɛtɛ ŋu tɛtɛ ka aba takuma ko dɔ ha ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين walikulli ummatin amal umma du oja du ja'alna mansakan ashimi ukolo ibada ima madu kifi manasik amukolo ibada ukolo ojo ama ukolo ibada kuma do kaki ki manasik ba on ki manasik uka mansak to mansak la ibada eki no kwa kɔlɔ ibada anusukure kɔlɔ ibada eki nɔwɔ kpai ɛŋɔrɛ yi dɔfa alahu yɛni amudunyi amalu umadu kɔlɔ ibada eki nɔ kpɛŋɔrɛ yi dɔfa kɔjɔ dunga wa kasama uma nebi sallallahu alayhi wa sallama nsɔwɔ yi ni ka ka lokolo ka do kpai mayɔgɔ hadɛya kabe gidu ma ka kuma tsi lɛ ma lokolo ɛŋɔrɛ kuma kpa lɛ kɔlɔ ibada ma tsi dɔ mo kɔlɔ ibada yi lɛ. anabi sallallahu alaihi wasallam inagwa ki aka enihi enwe ka chigide ba enwe ki uko anabi ibrahim ashashire yani sunnatu abikum ibrahim sunna ya tame ibrahim le so to dabane le amal umma igbele ko gbazamina ni ibrahim ma cha dengo re doha ololun tulukaka gbolugbo anabi ibrahim igbagi dokolo doha ko yoma yo yele mnu ngaki machadi machadu kulu machadu ti ibada ngojo ama iha yi kaka ne oje anewa imi ti kaki ni hin okole doha lu ti ibada ngojo yiwa isi adabene kaki ni enwa abogu sefu egbebo ona yata senkune haduwa ti màṣáàdù tẹ́ẹ̀dọ̀ kàkíní màmá òkúlù pa kó máa jẹ pa kó máa ẹ̀kọ́ pa níbà àdó aláàlú rẹ̀ mistake ilé nìṣe because ìṣàmẹ́rin ilẹ̀ ìṣàmọ́ àgbàdo ayé ọjọ́ àgbàdo ayé ya àdúrà ìyàtújú yìí ŋọ́nà sẹ̀dẹ̀kà èsì ni kí kpokolo òkúlù lẹ́lẹ̀ kẹrù sí sẹ̀dẹ̀kà ńà mọ́ ẹ̀ má jàkà ṣiṣẹ́ àdúrà dáná.

màmá àdúrà ń bẹ̀ kí tó yẹ ọjọ́ máa ti yẹ ni but mistake yẹ wà ti ka kini hin àádùgbò wà kini hin àdùhádù ti nẹ́wọ̀n jẹ̀ káyọ̀ yẹ̀sì wà nẹ̀mẹ́ ìbí ẹ̀ yẹ̀sì wà nẹ̀mẹ́ ta ilẹ̀ṣọ̀ kẹtẹ́bẹ̀ yẹ̀sì wà nẹ̀mẹ́ ta oúnjẹun ọ̀kẹtẹ́bẹ̀ yẹ̀sì wà nẹ̀mẹ́ ìbí ilẹ̀ṣì àjẹ̀rẹ̀ yẹ̀sì wà nẹ̀bọ̀ méjì yọ̀ọ́ka ilẹ̀ṣọ̀ àìkọ fídàgbọ̀dẹ̀ ọ̀pọ̀ mẹ́tẹ̀ wá ilẹ́tòkókọ òkèkà ti pé ìdèlé ilẹ́tòkóló ìdèlé mẹ́ta mẹ́gbẹ́ta ilé àtòkóló alẹ́ sáàbù gáàlì tàmẹ́gẹ́lẹ́ du ìdè ọ̀dà ọjọ́ nù so akolo kaa gidẹ́ ìṣẹ́ nǹkan àwọn tó àwọn tí a ma gwọ onye igba ole ma ada ekwu wakolo kò má kọlà yẹn ole iti wọn kì ní òkologbọ ni torí kò ń lu ẹ torí òdìmí ọlá òun ń lu ẹ yìí ẹwọn gòkè dẹ ẹsẹ dọgba amẹnẹ bíẹ kó àná ojú ń gbìtì gbìtì gbìtì gbìtì ẹwọn ẹjẹ ní ipa bíẹ gbìtì ni mẹẹ akéde ń bọ dẹ ojú so akida akida okolo ɛlu kolo ɛkɔla do ŋokolo mi k'ɔsi dzokolo ŋɛ dzokolo ŋɛ bi ebi nu it's a serious mistake okolo yɛ e dɔ ha adzɛ yɛ dɔ ha ɔbɔdɔ amewo lɛ do ibadan si tiɛn kɛ mi ni asɛrɛ ka do kpama alu ma do ma do ŋuma liɛ kuro suma lɔ akoma na sariya o do ɔjɔ alama arɛsɛ kɔ mo dza arisi kala o do ŋuma min bɛ himetil an am ko ya mɛ ŋɔ rɛ ya bi ti paki junyi amɛ lakuma tsa dɔ bɛ himetil an am. unshamela mejo kuma duduma suratul an'am eh thamaniyatu azwaj thamaniyatu azwaj min al-ba'n min al-ba'n ithnayn wa min al-ma'z ithnayn wa min al-baqar ithnayn wa min al-ibil ithnayn agala ala ko yodo ide oko kulime mel imde jo tamale maduma behima tala na amin na'am Bismillahirrahmanirrahim ọ̀gọ́lẹ́kùn fàìláhùkún ìláhùn wáhì òun dúnmẹ̀tọ́ ọjọ́ aláhù ọjọ́ aláhù lẹ́ ó pòónú ìyàṣẹ́ yìí fàìláhùkún ìláhùn wáhì òun dúnmẹ̀tọ́ ọjọ́ aláhù aláhù lẹ́ tó kúnú pọ̀lọ́hù àtìlẹ́mù ọjọ́ aláhù lẹ́lẹ́ òun túpẹ́ kùmẹ́ mọ́rọ̀ mẹ́tẹ̀ pẹ́ wà ní òun pàkúṣaka àtìlẹ́mù ìṣe àtìlẹ́mù nù àtìlẹ́mù ti kàkí màlẹ́gà mọ́rọ̀ tẹ̀ pẹ́ mẹ́ fọ́lọ́hù àtìlẹ́mù àtìlẹ́mù ɛɛ mu lɔtɛkpɛ asili mu mɛ mu lɔtɛkpɛ ɔyɔ lɛ mɛtɔ lɛkpɛ wɔ bɛ siri lɛ mɔkubiti ama dɔ la ama da bi tɔgbɔ ɔjɔ dina ba lɛ da ahun ma abonya dɛ mo. الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين نعم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما مما رزقناهم ينفقون الذين عبوك أكاكدي ما دمع المخبتين ما ناودي ونشامو جاكا إذا ذكر الله أبادوك ما أودو جودوبا وجلت قلوبهم إدوما كيني شوفو يعني ما دوا كيني الوجل تيا كيني إيغا كما كيدو نشيني إيغا إنو هادوا كيني palpitation 嗯。Mm? edomaya ikini edomaya ikini palpitate ikini beat rapidly edoma ikini ga ikini chopo he ọlọ ọjọ ma ka dẹ o he aba àtìkè àkànyẹ ọjọ ma ka dẹ o azabọ ọjọ ma ka dẹ o wajilat kulubuhum edoma ikini chopo khafat haibatan wa ijlala oje oje ma ọjọ kuma ma ìjẹun edoma ikini ga wasọbirina manya ma jẹdọ alama asọbọ mu jẹun buma. akanya dugi kada buma ma shaje da wujin ujuye mune da e keji domo wal muqimi sala abule ngo chabo kuma ngo choge ujuye keta de ekelle nkwa ko chakaji ka kinihi wa mimma razaqnahum yunfikun en ko yoduma ma chacha te kukwehun ubile والبدن جعلناها لكم من شعائر الله الله لكم فيها خير نعم فاذكروا اسم الله عليها صواف نعم فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك فخرناها لكم لعلكم تشكرون allahu tabaraka wa ta'ala yanihi wal budana man yangor eka ma do dun ga kini al budan engor eku ma do ka kini al budan un le biti ma do ka kini al ba'iri un kuma do al ba'iri lay un le biti ma do ka kini al ibili so da dama dama igala ya yanihi anyakulumi akechi ado ka kini rakumi engor lele rakumi engo de kuma do akini ra ku mi gide allah tabaaraka wa ta'ala ni ja'alnaha lakum ango ho balu ka umege min sha'airillah ti amen ujima yojo ra ku mi de on ka ku meli li ku meli owo ba wa azin ti ku meli do mojo ise na me un nana nana gidole ra ku mi ki abukata turuka lokana tukose ujin turuko yara kini afala yanzuruna ila al-ibli kayfa khuliqat ọjọ́ yọ tìrà kúmi gé ìmúdúdúhù yẹn àti gọ́nà kò ń tọ́ nara kúmi lè yín ra kúmi gidẹ́ màá ó lába kẹ́nẹ́ mí ìdí amánà kò máa pẹ́yìn máa rúpọ̀ màá ó kúrò lába kẹ́nẹ́ mí ìdí amánà kò máa pẹ́yìn kò máa àmà òkúlu ẹnẹ́ mí ìdí amánà yún ẹnẹ́ mí ìyí mi mánà yún ẹ́ má mánà yún rádá ẹnẹ́ kéte ni ké la kí adì ní àwọn ọjà yún nígbà tí kàkí ni wọ́n dọ́kẹ́ àwọn mi dọ́kẹ́ mi àwọn mi dọ́kẹ́ wọ́n kété ní ké làkẹ́ di ní àràkítọ̀ èyí ṣe hádà ní wàhánà àní omi pàbó mi àgbọ̀ ọ̀dẹ́ má dọ̀ ládà àlejò pẹ̀lú ẹ̀ ní má bá nílẹ̀ àmọ́ mi ṣe àkíní kúmá dọ́kọ́ àdọ́kọ́ àmọ́ ẹ̀ ní ẹ̀ ń lába kúmá ẹ̀ ń kété kúmá lába kúmá má nàyú dɔkɛnɛ ne amu ne le mama na ene mi bi ama na kade mem da ni ke nyari di mem da ti bile eh so am ra ku mi de ha mi eh ide amu sha'airillah amenu jima amenge ga hiyo jo tabaraka wa ta'ala lakum fiha khair oga lakum enyo eh, na na na na na na che domo ngume che ngume ne gidi gidi pa ku me mira me mira ku mi du soju ile e ẹnkọ yọka ọmọ ẹdọ mu ṣe àká àlèyé kì dọ́là wọn yọ àkàdé ẹ̀dá inú ṣe ń kùmẹ̀ ní kéde ra kú mi pàtó dọ́jọ́ lẹ́kùn fi àká ayé sàwábùn fi dáre láàhìrà mẹ́ ra kú mi pa ìkọlọ́jọ́ dú ra kú mi hàn níbi tí a ẹ̀kọ́ rẹ̀ yóò yé lẹ́yìn ọ̀wọ̀ ìpalẹ̀ abẹ́kakíní hadẹ́ àǹẹ́tì abẹ́kakíní sẹ́dẹ́kà ọ̀làmùnẹ́tì ra kú mi ohun màá tẹ́ yẹni hin ẹlẹgì mú takpa awo ìjọba dọgba abó gurupu yóò dùkú mà takpa alẹ ọ̀ladì má dábẹ́ ní akọ́ladì ẹnẹ ẹnẹ kìdìrà kò mí ńwọ́jọ́ tuntun dábàá ní ẹlẹ lẹkùn fi àkàyè ẹ̀yìn náà nàá tsẹ̀dọ́ mọ́ ńmẹ́ ọ̀làrà kò mí gidẹ́ yìí. fadukuru sumalahi mẹ tsariya ọjọ́ fadukuru sumalahi alihasawa. mẹ́tàrí ọjọ́ ojú ìràkú mi nyonyonyo. yọ̀nyọ̀nyọ̀ mẹ́tàrí ọjọ́ ojú ìràkú mi yọ̀nyọ̀nyọ̀ ẹwọ̀n àṣojí ẹwọ̀n ṣẹ̀tẹ̀ sọ̀wọ́ àfùkùnmọ̀ àwọn kàdá báyìí nìyí ẹnkùnmọ̀dọ́ àkínihì sọ̀wọ́ ẹnkùnmọ̀dọ́ àkínihì sọ̀wọ́ síkàkínihì ìṣàrí mẹsàríà ọjọ́ ojìrà kùmí lẹ́lẹ́pa ìkìláàsì that means ọjọ́ kéèté ohun mẹ́ẹ̀ẹ́dọ́dún ìgbàdókùnmẹ́ ẹ̀yìn àṣẹun ìgbàdókùnmẹ́ ẹ̀yìn that is báyìí nìyí ìgbàdókùnmẹ́ ẹ̀yìn bá mẹ́ra kí nìyí bisimilá ó ọjọ́

ẹgbà kùmẹ̀ ẹdúdú ọjọ́ ràkúmi kí dágbó ẹgbà lẹ má di ràkúmi dàkí tákùmá dọ̀hánú làábìrò ajúgbó fọ́sùkúrú súnmọ́ lọ́hì àléhà sọ̀wá mẹ́ẹ̀dúdú ọjọ́ yín ràkúmi àdínkù ẹgbà kì ràkúmi dágbó ìdágbó àdágbó màá rẹ̀ ń yọ̀ hàn má dọ̀hánú fọ́ ìdá wọ́jà bẹ̀tù jùnú bùhá sẹ́hun kakolo yà nẹ̀ ìdáwọ̀ gẹ́gẹ́ lẹ́tì ní kẹ̀bí àwọn dékè rúrú éjìmá jìmẹ́hun ma jìmẹ́hun máa rẹ̀ yọ̀ àwọn yìí máa mú tutù yà nẹ̀ àbẹ̀kakolo límẹ̀dá dágò mẹ́wù jì mẹ́wù rì dágò máa rọ̀ yọ̀ àwọn ẹ̀bí àwọn dékè wà kolo gbogbo irungun ya bɔ fɔ yida wajɛ fɛ dunu ha ima kolo da ka ne kemu wuro aba ne ma gbom fɔ kolo mina mɛ yɛ wa akɔ imu iya tsamɛ kita ŋɔ yɛ nu mɛ ŋɔ dumɛ ne mu ne yɛ ɛnɛ kpɛ ne mɛ yɛ a ɛnɛ bɔla mɛ yɛ ɛnɛ ma bɔla ŋudɔ mɛ ŋɔ yɛ gɛ. maa ni ɛnɛ ti bɔl anw jɔkuma aka gɛrɛ yi ama amɛnɛ ba ta la mi kani awal mutar alkani ati alfakiru alebi la yɛ alu naasa takɔna ani ɛni eki tiɛ nɔ ba ta k'i ma du yi ke ya ma ne ji bɔl anw akini alkani a maa akini alkani a wal mutar yaati alfakiru alebi yɛ alu ɛnɛ ba ya du yi ke abo méjì lẹ́rẹ̀ gbogbo máa tẹ́ nínú ọ̀la yẹ kẹ́ ẹ̀ máa dò ìhun ẹ̀ máa dọ̀ alkania wal motar tafsir nasir saadi ẹnihi alkania huwa alfakiru alẹ́bi la yẹs alunasa tẹkọ́nà àni wọ́n ta afufa wal motar huwa alfakiru alẹ́bi yẹs alunasa fakulu minhuma lahu hakun fihima eji jimale machin nukwe ihora kumi kumekpale. mẹ́ẹ̀dùnwúmá kẹzàlìkà sàkọrọ̀nà àlẹ́kùn aláwọ̀ yẹn náà lẹ́nà máa hu àrísìkì máa hu lọ́la ńwúmẹ́ ràkúmi lọ́la ńwúmẹ́ ẹ̀ làálẹ̀kùn tẹ̀síkòrò ọjọ́ lọ́la ńwúmẹ́ kúmẹ́ rakumi ba má dálẹ̀ ràkúmi bá iṣẹ́ lágẹ̀ rakumi tẹ̀rẹ̀ ń jẹun ràkúmi jẹ́ ní ṣìbí tẹ̀rẹ̀ mẹ́ni kí nụ

imagine alùpùpù awalẹ̀ sẹ̀ǹkẹ̀ olé kẹmẹ́rẹ̀ gbá olé mọ́lídù kẹ́ ojúdù dá alùkọ̀ yóò àmàlọ́la ẹbá olé màṣínì rà màṣínì tukù amúkúnná yìí yọ́nà yọba abẹ́bọ̀nù màṣínì dá máa tukù mánìkélé òmánú ọlá màṣí jẹ́ wẹ́ọ̀ màṣínì ẹ̀ nẹ́dá kẹ́lẹ̀ yẹ́ bàbá iná àmà ánà sẹ́wọ̀n jẹ́ kàkí tù họ́ọ̀nù ẹ̀dí dọ́tọ̀ ọba ìfúnmájọ màṣínì skata màdé yọ́nà tánà ẹ̀mẹ́ bọ̀tù wẹ́ọ̀ náà kù ẹ̀ nígbà máa ẹ̀ wá ọlé jájá jabi na kuma ya di ba nye ku shi na cin yawa ka ba Allah wani gawa malo lame ka na halaku yeni hu malo lame yeko yeki ni niya bitere yeki ni niya bitere ko na yi ka ki ade judu enu le du heran ojo amela le lo la nwa papo mm wada le ma ki bi wa wa guli le tanu lite لن ينال الله لحومها ولا دماؤها ولكن ينالها ولكن يناله التقوى منكم كذلك كذلك فخرها لكم لتكبروا الله على ما هداكم نعم وبشر المحسنين na'am allahu akbar ainihi en ore gidai a can kan ya den ore doha bismillah ne kai fadkur smallahi alaiha sawab bismillah um akai ibn kathir yana kuma do akini sawab are ya den le akwain yana kuma do akini sawab suka kini ela gidago jere itipameta mamere umeta rukadane ongo gbama mukadumamu jimamu so kwahin wuce buronin sawaf dai takumai ake bismillah eh bismillah allahu akbar allahumma minka wa laka akuma ah, aka ta ma ma dan mai do hale allah tabaraka wa ta'ala inhi layyana allah luhumha on kun sojo on wajela amen ore lenu wala dima'uha ẹni òun àgbẹ̀bì ẹlẹ́m ẹ̀yìn mi nẹ̀bì ẹgbẹ̀hùn ẹ̀yìn mi nẹ́lá gbẹ̀hùn ọ̀gbọ́dún ọlẹ́pàkúṣáká ìṣẹ̀lẹ̀ ọjọ́ agolo wọ̀láàkín ẹ̀ ń kọjú àtìní kúgbó mẹ́ yẹ̀nà àlùhùtẹ́kù àmínkù òpó ọjọ́ aláwọ̀ tó kpó òkpòkìdé ẹ̀dọ̀ mẹ́ ohun yà á gbó taki ìgbò kọlọ́mẹ̀ yìí tó dáa lẹ ojú ilé sẹ́dẹ́ka kà á ṣe sẹ́dẹ́ka ọ̀wọ̀ ojú ilé amúnẹ̀ kùmà bá bó kùmà nọ̀ ẹ̀ ní kùmà tó gbé ẹ̀ mà ṣe yìí because àníyà ojú ilé tí àníyà competition àbí àká àníyà ọgbẹ́ kòmìdẹ́gìdẹ́ yìí kòmìdìmọ́ ṣe ń ka ẹ́ ní amúnẹ̀ àkàwọn àbí àkókò ló yẹ àníyà ayẹ ẹni ẹdọ́ àìmáṣe má dé mi ní àmọ́tọ́ yá gbé yúmọ́ mi máa yàgò pọ̀lọ́ àmúlẹ̀ àmì níyà níyà níyà níyà kọ̀ kì bá nẹ̀ má bẹ̀rẹ̀ kẹtẹ̀ òyí ọ̀wọ́ ipa rẹ̀ aláwọ̀ tó bá rẹ̀ kẹwọ́ tà ní ìṣe òun yẹ láì òun àgọ̀ ẹnkùn agode kẹzálíkà sàkọrọ̀ ha lẹ́kùn ọgbẹ̀rẹ̀ lẹ́n aláwọ̀ tàbárakà ọ̀tà aláàmẹ́ ọ̀rọ̀ ẹlọ́lá ńmẹ́ ètò kẹbìrù lọ́ha aláàmà àdákùn kúmẹ̀ dúdú ọjọ́ nyà tẹ́ẹ́ tòdúkà aláwọ̀ tàbárakà ọ̀tà alá kìmí utona dungume wa bashir al-muhsinin ki àwọn me àwọn dinabare dahungi amache nyoge naam so insha Allah omon anya anya lekade turo ka aya fitalai ije ne alaka fi aya iki di jubi abiki jare amara ledwa إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور inna allaha ojú aláhùn yóò dáàtú òun á dìfẹ́ǹdì yìí ányi lè dín àárọ̀ àmà àbàpà ọgbọ dúkùmọ̀ ọjọ́ ọjọ́ dìfẹ́ǹdì máa yìí lánà ẹ̀bí ẹnẹgì alùlọ ojú àmẹkùnmẹ̀ ìṣàmàlù ó máa àbàpà bá ìṣẹ̀ nánà in most cases àmẹ́mí mẹ́bọ̀ òun kúlẹ̀mà áwùkọ̀dù náírà nílẹ̀ harubi àtúfà àlá máa ń kó òun náà kíni dálù kí akúmẹ́mì pàkóṣáká ọjọ́ òun náà

amẹ́jọ gbálagàdà àdúgbò ìyàmú nẹ̀ amẹ́jọ má ṣe wáyé tago ka tago méjì òdú méjì gbálìgbá ekoekoeko adójídá kókò wáyé lẹ́mẹ̀dá oyè mẹ́ ẹnẹ́ka àwọ iye wà ìtúmi rẹ̀ àti nítọ̀ ìwáyọ̀ bèé ẹgbà lẹ́nà méjì gbálìgbá gbòkè má mẹ́rú já nìlú ká ní màṣínì mẹ́rún ọrún mẹ́ṣínì wọn pálí tààlẹ̀ tààlẹ̀ éyò lẹ́wọ̀

Ali alẹ́ Ali alẹ́ àlìjẹnu alẹ́ ọ̀kàgọ̀nì alẹ́ amójí látàbà alẹ́ mọ̀mọ́dá àmàlẹ́ nígbà kí ni ó kó wá jùlọ kó amójí máa ọ̀rọ̀ amájà yẹ epo ọkọ̀ náà mẹ́kún mẹ́rin alẹ́ sáká máa ọdún wọ́n sì máa ṣe máa kí ni ìjókòó bí mẹ́kó tọ́lálẹ̀ ọjọ́ àdìfẹ́ǹdì alọ́ ọjọ́ gbẹ́gbẹ́gbẹ́ àdìfẹ́ǹdì ìtúlẹ̀wọ̀n múnẹ̀ alẹ́ bá pọ́pẹ́ àmàṣínigbàjìmẹ̀ wenye mayaya wajiti ngali murule ada da kida one kwinye ni machini kwinye wenye mayaya wajiti ngali mubi ada da lu one kweye memi ni machini to ya pata igi gbo ngali mubi ada da oyin it's not easy ima so jo ki a depend on le ba to egba ka du odule che gba lagba yi ojo ki lo ajun abakinihi sihiri abe bu ma di imani sihiri kuma tuma abakinihi plan ne bene kuma du kare bu ma ko yaja duma obodu le kwa kuchaka ngo yoka kwa mi haya imire inna allah yudafi an alladhina amanu oja oja oja defend bu kuma di imani chem ke mi imani du ke gburu no yoba en du kuma chaka nanya che ngo bege nda jita kalu ala le ke chadwa ninu e mana chakaru ma ro ha e ga ba lu e wute

inna allaha la yuhibbu kulla qawanin allahun yaje ne ke abu juma ya ne kafur ya ne ya kafir subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk an e podi ya to anu Amir, I like it. I like it. I want to.